أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان ويعلم ما توسوس به نفسه وهو أقرب إليه من حبل الوريد والصلاة والسلام على من أنزل عليه القرآن المجيد وحفظه ربه من كل شيطان مريض صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا عباد الله اعلموا أن الله سبحانه وتعالى يقول أعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا لأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم يقول ابن كثير في تفسيره ولأيام جمعين ويقال ذلك للمرأة التي لا زوج لها وللرجل الذي لا زوجة له وسواء كان قد تزوج ثم فارق أو لم يتزوج واحد منهما ويقول ابن عباس رضي الله تعالى عنهما رقبهم في التزويج وأمر به الأحرار والعبيد ووعدهم عليه بالغنى فقال عز من قائل إن يكونوا فقراء يغنهم الله من فضله فهذا أمر الله للأمة المسلمة أحرارها وعبيدها بأن يقوموا أن يقيموا سنة النبيين في الزواج كما قال تعالى ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب لعلمه سبحانه بأن الزواج هو أقرب السبل وأقصر الطرق إلى حفظ الفروج وقض الأبصار وحرث الذرية لابرار وينتشر الإحصان والعفاف ونزول المخادنة والصفاح ومن لا يجد النكاح به فليستجب أيضا إلى أمر ربه حيث يقول وليستعفف الذين لا يجدون نكاحا الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله فهذا امر الله تعالى بتعفف من الحرام واما الخطوات العمليه لذلك التعفف فنجدها منثوره في ايات القران الكريم واحاديث سيد المرسلين صلى الله عليه وسلم منها ما يجب عمله في داخل الانسان نفسه ومنها ما هو في البيوت ومنها ما هو خارج البيوت حتى تظلل المجتمع المسلم سحائب العفة وتصان فيه الأعراض وتحفظ الذرية والأنصاب والأنصاب فما الذي يجب عمله وصولا إلى العفة فهو عدة منها أولا على المسلم أن ينفذ وصية النبي صلى الله عليه وسلم فيما رواه الشيخان من حديث عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم لباءة فليتزوج فإنه أقضى للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بصوم فإنه له وجاء ومعنى كلمة وجاء أي خصاء وقاطع للشهوات فخير معين للشباب غير القادر على الزواج كي يتعفف أن يكثر من صيام النوافل كصيام الاثنين والخميس أو صوم يوم وفطر يوم كصيام نبي الله داود عليه الصلاة عليه السلام ثانيا شرع لإسلام الختان تهذيبا لشاوة المرأة لما رواه أنس بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال لأمي السلف لأمي عطية قال لأمي عطية إذا آفضت فاشمي فأشمي ولا تنهكي فإنه أسرى للوجه وأعظى للفرج يقول الشيخ جاد الحق رحمه الله ذاك الشيخ الأزهر السابق وهذه الروايات وغيرها تعمل دعوة النبي صلى الله عليه وسلم إلى ختان النساء ونايه عن الاستيصال وعلل هذا بقول وعلل هذا بقوله فإنه أشرق للوجه وحظ للفرج وهذا توجيه نبوي إنما هو للضبط ميزان الحس الجنسي عند الفتاة فأمر بالحفاظ للضبط الاستيئاء مع الإبقاء على لذات النساء واستمتاعهن مع أزواجهن ونهى عن إبادة مصدر هذا الحس وبذلك يتحقق الاعتذال فلم يعجم لمرأة مصدر مرأة مصدر استمتاع والاستجابة ولم يبقيا دون خفض فيدفعها إلى الاستهتار وعدم القدرة على التحكم في نفسها عند الإثارة ثالثا من الأمور الذي يساعد الإنسان على العفة وهو ما يوجد في البيت حيث أمر الإسلام بالتفريق بين الإخوة في المضجع وذلك حتى ينشأ البنون والبنات على عفة وهم في قعر بيتهم فعن أمر بن شعيب عن أبيه عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء السبع وهم أبناء السبع السنين واضربوهم وهم أبناء عشر السنين وفارقوا بينهم في المضاجع بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آدى وقف ولوم أوالك كاتلا فاسواجو إدا النبي ومحمد ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá síwájú ẹ̀dá ẹ̀yin àsálátù wa a bẹ̀ ọlọ́run fún gbogbo àwọn tí àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá àpadà sí aburú mọ́jọ tó sáwọn tó ṣẹ́kù àwọn tó ti lọ ọlọ́ndàkùn bánilékun ìkẹ́ àti àánú rẹ̀ fún wa adúpọ́lọ́dọ̀ ọlọ́run látara rọ̀mùdọ́ọ̀nù tí a wà ánú rẹ̀ yìí ọlọ́run a fi ọpẹ́ fún ọ àbíjímà bá tún kù fún wa tá kínú rọ̀mùdọ́ọ̀nù yìí ohun tó súnmọ́ kọjá pé èyí ti ń bọ̀ òun la fi dágbére fún rọ̀mùdọ́ọ̀nù gẹ́gẹ́ bí ṣe ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ àbí ọlọ́run ọba tuntun wa ní jímọ̀ eléyìí náà tún bá wa nínú ẹ̀ ọlọ́run àbíọ́ mọ́jẹ́lẹ́ yóò jáse mọ́ fún wa o ìbádọ́lá ẹnìkọ̀ọ̀kan wa ẹjá lọ mọ̀ wípé ọlọ́run ò fi álẹ̀ fún regbè kò sì dá wa fún ìráre gbogbo ọ̀nà ní ń jú wa níwèé gbogbo bá ti ṣẹlé ayé wa tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó fi dórí àwẹ̀ tá à ń gbà yìí ààwẹ̀ tọ́lọ́n subahana wa ta'ala ní ká máa gbà ó fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìkóraró béèyàn ọ̀bá ní kóraró nínú sẹ̀mí ayé ẹ̀ kò lè rí ẹ̀sìn ọlọ́run ṣe ìkóraró òun lọ́lọ́run fẹ́ káwẹ̀ yọ kọ́ wa kìí ṣe kìkìdá àwẹ̀ nìkan òun Islam ló fi kọ́ yàn lẹ́kọ̀ọ́ ìkóraró. kọjá yí pé ntọ́já tí èèyàn òní ọmọ wùyàn tójú èèyàn òní máa tàn sí tí kìí ṣe tiẹ̀ min islam limari tarkuhu ma la nínú tó mú islam ọmọ èèyàn dá oníkéèyàn oníkòraró kó lè gbé tí èè ṣe gbe kó lè gbé jùlẹ̀ onírànràn ọ̀nà òlọ́lọ́hún ti fi islam kọ́ wa lẹ́kọ̀ọ́ ká ní ìrù ọkọ wa ó bẹ̀rẹ̀ látòrí wípé ó ṣe káfẹ́yàwó ó ṣe lófin ẹ̀sìn fún wa àti kíyàn níyàwó àti kọ́gbà àwẹ̀ tá ń gbà yìí á rí pé ń bìkà ànẹ́bì pa méjèèjì pọ̀ nítìtorí pé ẹ̀kọ́ tí àwẹ̀ ọkọ̀ yẹn jù láyé òun nìkóraró ẹ̀rì para la kóró tẹ́nìkọ̀ọ̀kan wo òfin jẹun láti gbà tilẹ̀ ti mọ́ kèsì pásìkò tá à ń jẹun ò tí ì tó ìkóraró la bá a ṣe ní kóraró nínú ẹbí tá a ní kóraró nínú múmu bẹ́ẹ̀ lọ́dọ̀ ra yẹn fún wa ká ní kóraró lórí gbogbo tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ a gbọ́dọ̀ lórí tọ́lọ̀ subhanahu wa ta'ala eléyìí ní wípé lótìtọ́ òun là ń ṣe tọ́lọ̀ tó ní ayé wa ṣe ọlọ́run paláṣẹ. ó ní àwọn àyẹ́mọ̀ minkum ẹni tí ò tí ì níyàwó lọ́kùnrin inú yín ẹ fún yàwó ẹni tí ò tí ì lọ́kọ lóbìnrin inú yín ẹ fún lọ́kọ ìyẹ̀kúnnù fukọ́rọ́ nítorí ká lè rí kòraró lé ayé wa ni ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń wò wọ́n wípé wọn ò ní iṣẹ́ wọn ètò wọn jẹ ọlọ́run tó burú jù lé ńlọ o tó lè balẹ̀ ayé wọn àtọ̀run wọn jẹ́ lọ tó lè balẹ̀ ayé wọn jẹ́ kéèyàn ó jẹ́ olòṣì níwájú ọlọ́run kèé sórí burú kéèyàn jẹ́ni tí ò ní kèé sórí burú lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kéèyàn má déwájú ọlọ́run pẹ̀lú mímọ́ orí burú ni níwájú ọlọ́run gbogbo ọgbà tí èèyàn bá ń lo ẹ̀sẹ̀ mọ́ra ọ̀ ń sọ pé ò tí ì níyàwó bìdì àyà pé pọ̀nkọ́sẹ́ lọ mo wà léèwé èyí tó sì ń ṣe ń ju tọ́lọ́kọ ń ṣe lọ. ó burú èyí burú jù kọ́ lọ fẹ́yàwó lọ ọlọ́ni yakunu fún tẹ́ ẹ bá wà nípò wípé ẹ̀ ní sí ní ọlọ́run lọ́lọ́wọ́ pé ká ẹ tó bá wù èmi ọlọ́run tó lọ fẹ́yàwó wọn mo mi fọ́tìlẹ̀ èmi ọlọ́run lè tara ẹ̀rọ ẹ sá fún ọ̀fẹ́ tí ń sì da ọ̀rọ̀ ń dojú ẹ̀kọ́ yín ọlọ́run ni mo lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá lè wo pé ọlọ́run ẹ mọ̀ pé mi ọlọ́run wá sí òun ní àlè ọba tó fẹ̀ mi ọlọ́run kò sí bí ìṣẹ̀lẹ̀ gbẹ́kẹ̀ mi wá báyàn tí mo bá ti ṣe tán tí mo fẹ́ kẹ́yàn alimon mo sì mọ̀ yín mo mọ̀ yín ju ara ti ń ga lọ ọmọnìyàn dọ̀rọ̀ yẹn fún nílé ayé ẹ̀ kọjá ni tó ní ìkóraró kó lè gbádùn ayé kó lè gbádùn ọ̀run téèyàn ọba ti ní kóra ró padà jìyà yóò padà kó sínú tọ́lọ́ subhanahu wa ta'ala tí ọ̀fẹ́ ohun tí ó lè padà rìsọ́ọ̀tì sí lẹ́yìn ó lè jaburú fún láyé rẹ̀ tí ó sì máa bá yí tó lè má jáde mẹ́ láéláé lónìí náà rán ọ̀nà tó lè máa bá yí ó gbà ó lè padà fún ó lè padà jẹ́ torí se gbogbo èèyàn lèèyàn lèèyàn jẹ́ ma lè máa wòyàn ràn ẹlòmíì bá nǹkan míì yìí dòní nísìnyí tí ọmọ pẹpẹ yẹn jẹ kan ti ṣe ṣáájú òǹlọ́lọ́wọ́ ń gbẹ̀sán lára àwọn látara ẹni tó yẹn jẹ ìyẹn ní ọmọ ọmọ wọlé tó so yìí ẹ̀ kọ́ ọmọ bá sùn ọyìn àwọn òbí tóbi ìyẹn ní bóyá náà ọlọ́run ṣe ó lára èèyàn tí ọmọ bá yí láyé tí ò ní jáde ó lè tara àrùn ó lè tara ẹ̀mú tí ó máa tí ó yi bárùn yìí tí ò ní jáde mbẹ̀ kò síbi tọ́lọ́wọ́ ò ti lè mẹ́dẹ̀ ọlọ́wọ́n bá bíọ́ mọ́ mu wa ní gbogbo ọ̀nà mu omi tó ṣòro níbo ló ti ọ tí níbo lọ́lọ́run ti mú yàn tí ò ti ṣòro kò síbi ó ti mú yàn tí ò ti ṣòro ìkóraró òun fẹ́ táǹgbà yìí kọ́kọ́ wa ìsìláàmù wa ọ̀nà tó pọ̀ báyé bá ṣe gbà wá mọ ibi tó bá bá wa dé lónìí ọlọ́run ní ṣe jímọ̀ tó ní lákìmọ́ fún wa tá a lè bí irinṣẹ́ tá a fi máa ní ìkóraró níbi tó ọ̀fẹ́ gbogbo wa ní ṣètọ́ ní jẹ nínú ẹran ara wa tá a bá máa kíyè sáwọn ká máa lò bọ́lọ̀ ṣe fẹ́ ewu bára wa ọlọ́run mọ̀ bó ṣe dá ọmọ pé gbogbo wa ni ṣètọ́ni mọ́ bẹ̀ wò tí ó máa jẹnu ara wa iná ṣètọ́ni yẹ́jìrì fi bani adam mẹ́jìlá dẹ́mí wọ̀láhàm. ànábì ní èṣù máa ń jẹ lára ọmọ ànábì ádámà nínú ẹ̀jẹ̀ àtẹ̀rẹ̀ ara ẹni. olóbi dọ̀rọ̀ yẹn kí kálukú wa máa rí ẹ̀mí wa sí tí ó máa fún wa ní kòráró onírànràn ní sẹ́ni islam fi lélẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ kátẹ̀lé wà síyà ànábì àsọtẹ́lẹ̀ ó pe pàápàá wa tá a jẹ́ ọ̀dọ́ langba táwọn òpin kẹ́kẹ́ la ń ṣe ti ń sì fẹ́yàwó o sì ń pòjì rádàbọ̀ tìlẹ́ lọ́jà tọ́ra òní tọ́ta ọkàn rìn káàkiri ọjà ọmọ ọlọ́mọ kiri agboolé kiri ó sì fẹ́ fẹ́yàwó kí ló ń lé e sí ẹjẹ́ tẹ̀lé wà síyà èyí tí ẹ̀dá tó fi lélẹ̀ fún wa anabi ni ya mashara shabab ogun nìyẹn ogun kóraró anabi ni ya mashara shabab mo pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọ̀dọ́ langba tí a dùn ara yín tì yín kiri tẹ́lẹ̀ nífẹ̀yàwó tẹ́yìn tí ń ṣe lọ́kọ ẹ sì ń ṣèṣe ọkọ ìyàwó anabi mo pè yín mọ̀nìsítátà mi ń kó mu lè bá a. ẹ ń bá ti ríra rẹ̀ wípé ara àwọn ń béèrè kóhùn lóbìnrin obìnrin náà ríra rẹ̀ para àwọn ń béèrè kóhùn ọlọ́kùnrin ànábì ní falẹ̀ yàtọ̀ zawaj ìyìn tó lè jó oògùn kóra ró fún yín nìkan ẹ lọ ànábì ní ẹ lọ ni òun la yóò fi bọ́ pò nínú ìṣòro torójú ti làtọ́ iru àwa kéékèèké táwọn bàbá tí wọ́n jókòó tí ń bí ayé ẹgbéyàwó fún ani nígbà tá a ní kankan nítorí pé ẹ̀fẹ́ kárọ́ọ̀nù tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ojú ti la ní ìsìn ọmọ ọ̀fẹ́ wọn gbéyàwó fún ọmọ ó sì lọ rọ́ọ̀lù ẹsẹ̀ nígbà nígbà tí mi náà bá tó iṣẹ́ tí mo tó lówó mi lọ tí mo tó ṣe gbá nígbà ní tó ṣe ó sì níyà ó sì bàbá òní ju ìyàwó kan lọ òun bẹ́ẹ̀ ní girlfriend tó mẹ́rin ó ti bẹ́ẹ̀ ka wárùbá àtàn lẹ́yìn níyàwó ó ti kà pé láì fẹ́ kankan àdánwò ojú dídì ojú fífọ́ tá à ń pè lójú lílà tó wọnú ayé lónìí nù arábìnrin gbogbo ẹnikẹ́ni nínú yín tó ti tó yàwó fẹ́ fáliyẹ̀tẹ̀sẹ́wàjì

ọmọ tó ọmọ ayé bí láyé pọ̀n yọ pọ̀n ni o èyí ń lọ yìí kiri kò sí bí wọ́n pọ̀n já dújà ànámọ́ ọlọ́run ànábì ní ẹ lọ ní ni fàyínnáwó àkùdọ̀ òun ni ó dojú ẹ tó gbé gángan sáwọn obìnrin olóbìnrin ni ó jọ ó lè fi se yánra amàrí kan náà ọdún ẹlòmíì pẹ́ẹ́nìkan kẹsẹ̀ nbímọdẹ́nu pẹ́ẹ́nìkan ṣe mùsùlùmí mo ní wọ́n wá pàfà gómìnà wa ti ń bẹ nísìnyí ó kọ́ níta gbangba pé lẹ́yìn ìyàwó òun ọ̀bá ìyàwó nǹkan sùn tó ń tí bó ṣe tún wà nípò tó wà owó ní àbípò ní òní ìwọ tó ń kà fẹ́rẹ̀ tó ni ìwọ náà sọ kọ́ wá fọ́ lọ́nbù rẹ̀ ẹ́ ágùdọ̀ lílì bọ́sọ̀ ọjọ́ ojú èyí ó ṣe kí ni kọ́ wálẹ̀ wàá sọnù lílì farajì yóò sì lè jẹ́ èyí ó bẹ́ẹ̀ tóun náà lè fi sí ẹ̀rọ pé ìfisẹ́ nǹkan ju ìyàwó mi lọ ntọ́lọ́ inú tó fi ròyìn àwọn lọ ó ó láwọn tó jẹ́ sí wípé wọ́n èlò abẹ́ wọn ilá àlá àzìwájì àfìyàwó wọn àwòmọ́ malakati tàbí wọ́n bá lẹ́rú ẹrú ni ó ìtukùtù lẹ́lọ́mí tó máa tu àní malakati bá ti base tó sì fall àrí bẹ́ẹ̀ náà ni malakati ẹ̀mánu kéwútẹ́sù kọ́ọ̀nù èyí ò ṣe kéwútọ́ lọ́hùn séwùtọ̀ ọlọ́run bẹ̀rùn ẹrú ni òṣìṣẹ́ ẹrú láyé ìwọ obìnrin tí wọ́n mú wọlé láì ṣe yìgẹ ẹrú náà sọ dáhùn wọ́n ti wọ́n wọ́n po òbí ẹ mẹ́ wọ́n po mẹ́rẹ̀ wípé olóbi ó ti di ọmọ tí ó ti ó lẹ́nìkan tá a lè béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀yá wọlé ìtújáde ntí wọ́n sọ̀pọ̀ ọmọ yín dànù o wọ́n ti po ọ̀pọ̀ bàbá mẹ́rẹ̀ ẹlòmíì sì fi ń sayọ̀ òfin rẹ́rìn-ín wọ́n ti pọ̀pọ̀ ìyá mẹ́rẹ̀ pé kò níyà ojú ìyá náà ni wọ́n fi mọ́mọ́ orí bẹ́ẹ̀dì ìyá náà ni wọ́n ti sùn lásìkò tá a wà ìgbà tí sí kò sí ifá ó dá lọ níyàwó ni o tá a bá lè ṣe oníwìjà ni yóò kó yóò gé adùn adùn ara òun yóò dínkù ọlẹ́ni tí ọba wa lówó tí ó fi ṣe ọ̀tá lò lówó náà ni lọ tọ́ ọba ti yá a mọ̀ pé kò ìkànyàwó fàlẹ́ ibi sáwọn ogun mínú ogun méjìlá náà bìbí sínú àdìsí ẹ̀yọ káwọn ogun kejì tó fi ní kóraró yà lọ́mọ gbàwẹ̀ máa gbàwẹ̀ bọ́ọ̀ bá lè gba tí ojoojúmọ́ máa gbà lámísì gba monday ara rẹ tó bá fún sí náà láti monday di tuesday wednesday ọ̀jẹ̀ gbòòrò ọgbẹ́ ọkọ̀ sinmi díẹ̀ ọba tún ti fẹ́ máa gbé o bẹ̀rẹ̀ àlàmísì ó fi dé àrótò fún sìn díẹ̀ láti eh, sátidé sunday ọba tún ti gbé òtún bẹ̀rẹ̀ monday òtún mọ́lẹ̀ ah nàbì ni máa gbà wẹ̀ báwọn tó ọba ìtún jùlọ máa gbà wẹ̀ dawud aleyhisalaam yawm sawm wa yawm fitr kò ó rí pé ó rí pé gbogbo ojú ebi la pé ó fi máa ra gbó léka kọmọjọ àwọn àgbà náà lẹ àwọn agbada yẹgẹrẹ láti ka yẹgẹrẹ àti dúrọ́ọ̀sì àti tọ́ọ̀sì irinṣẹ́ pé irinṣẹ́ nàbí ti pé máa kiri gbogbo agbó lé káàkiri ní a máa tan yóò sì yanran lọ́sànú o ẹlẹ́kẹ̀jì nínú irinṣẹ́ tá a lè lò tí yóò jà lè tí ìsìláàmù fi nílẹ̀ fún wa ayé takò lónìí ẹ̀sìn fún ayé ẹlẹ́ fún wa òun ni sìnà fi pọ̀ láyé tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ̀dá bí obìnrin mọ́ sìnà ní ọ̀pọ̀ láyé ó lẹ̀sìn wá fi gbà pé kádọ́ abẹ́ kíni kádá bí obìnrin ẹ̀sìn tí a nù kò sí tọ́ka ẹni tí wọ́n bá yọ ọ́nù ẹni tí yóò rí ọmọ yọ̀ọ́nù ètí ìsìláàmù tí a mú àánú kọ̀bá àmọ́ yọ àgbáyé yín nú tí wọ́n ń ṣiṣẹ́ káyọ́ lè mọ́ rojú kíbàjẹ́ ó lè pọ̀ ọba ìjọba ọba ń pé kíní wọn lẹ́nu pé nìkan bá ní wọn dábẹ́ èmi wí ọlọ́run ló wí ànábì lọ́sọ́ adábẹ́ obìnrin ẹ̀sìn ní irinṣẹ́ ìkóra ẹni jánu ni ẹnu wípó níbẹ̀ èèyàn ti ṣe òun làwọn náà fẹ́ wí tí wọ́n fi bà nǹkan jẹ́ tí òun ní ọ̀dá tí wọ́n máa ń ṣe nílẹ̀ Egypt àwọn máa ń de àyè òun ọ̀ràn pa òun ní ọ̀dà àti èyí tí wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ dábí obìnrin tí wọ́n gé kíní yẹn tán òun lànàbì ní ọ̀dà tí wọ́n bá ti gé tán kàràdùn kankan mọ́ kàràdùn ọkùnrin kankan mọ́ téèyàn bá rẹ̀ ń tọ́ lẹ́kọ̀ọ́ tọ́ máa dá ànábì kọ́ kan náà àwọn ìyá wa tọkọ ọmọ àtìyà òun lànàbì kọ́ ara ọ̀nà tí Islam gbà fi ìkóra ró lẹ́nu ànábì sọ fún ìyá wa náà àdéhùn tí ànásìbínú Málíkì gbà wá ọ sọ fún ìyàwó ọmọ àti ìyá ó ní ìdá fọ́tẹ̀ tó o bá fẹ́ dá abẹ́ fa ashmi bí wípé oge dáadáa ṣùgbọ́n wà látàn hákì mọ́gẹ wọlé fa innahu asra lil wajh obìnrin tí wọ́n bá dá abẹ́ rẹ̀ a máa jẹ́ kójú wọn wálẹ̀ kó tutù wà á dọ̀lẹ̀ farage yóò sì kíyèsí abẹ́ wọn wọn ò ní máa wọ́kùnrin kiri yọ wọ́kùnrin kiri tẹ́ ẹ̀ bá ti dábẹ́ rẹ̀ àbúdáwà bá ti kékeré ẹ̀ báyà ti fà lọ́kọlọ́ òun ló kù torí tẹ́ ẹ̀ gé lára rẹ̀ wọ́n máa dà láàmú òun ni Islam fífi nú ẹ̀tọ́ ẹ̀sìn pé ká dábẹ́ fún kíni fóbìnrin kọ́mọ́ fi yóò sì ná kọ́mọ́ balẹ̀ mọ́jẹ́ máa lọ oríṣi ó kọ wọ́n sọ wọ́n pé kọ́ máa kọ̀ kọ́ mẹ́bí kọ̀mọ́ ẹbí kọ̀mọ́ àbúrò kọ̀mọ́ ẹ̀gbọ́n gbogbo ẹ̀ náà ni wọ́n fààyè gbóhùn kọ́ ara nírìn nítorí pé ẹ̀dá bẹ́ fún òun ló fi jẹ́ pé nú ẹ̀kọ́ tí Islam mú a ti fà tí ó fún yàn ní ìkóraró òun ni ẹ̀kọ́ Islam ni ọlọ́mọsálá ìsànú wa ẹlẹ́kẹta nínú àwọn ẹ̀kọ́ tí Islam mú wa fún wa. lójú ọ̀nà páwọn wá kóra ró òun náà ni pé ó tún kọ́ alẹ́kọ̀ọ́ rasulu karim sallallahu wa sallam nínú àdísì tí amúrú búnú ṣáì tọ́gbà wá fún wa látọ̀dọ̀ bàbá ẹ̀ ọgbà wá látọ̀dọ̀ bàbá rí àgbà olánàbì sọ báyìí wípé múra oládàkùn bí sọlá ẹ pa àwọn ọmọ yín wọn máa kírun nígbà ti wà lọ́mọ ọdún tí wọn ọba kì í ti ọmọ ọdún mẹ́wàá ẹ̀ nà wọn kí a ló fi parí ẹ̀ olùwọ̀ fọ́rùrìkù bẹ́ẹ̀ na òun ọmọ yín kùnrin ó sùn ọmọ yín bìnrin ìfàní ìkóra fi kọ́ a ọmọ bàbá kan ọmọ ìyá kan náà ni wọ́n lóòótọ́ ẹ wọn jọ kálukú ó sùn ìfàní ẹni tí ó ọmọ so náà wà pé wọ́n wá ọmọ ìyá ọlọ́mọ ìyá káàkiri àti ibẹ̀ ni ó ti máa kọ́ ìtìjọ́bìnrin ẹ̀ẹ̀mọ̀ lónìí inú tó sì tún dá kún nú sẹ̀mí ayé wa kìí ṣe kéke ọ̀sìn inú tó dálẹ̀ kìí ṣe kéke ẹni tí yàgbọ́ ò tí ì ríbi tí ó sùn lẹ́pẹ̀ẹ́ kí ọmọ kan ọkùnrin ọlọ́sùn bìkan obìnrin ó sùn bìkan nítòsí inú yàrá kan lẹ́lòmíì fi ìyàwó méjì sí so so ti sùn ni wọ́n mọ̀ bíra wọn ṣé ìyálé rẹ̀ ti sùn ọ̀ ti sùn hmm. tí wọ́n èsè sáà ní sẹ́lọ̀lẹ́ àmọ́ sọ̀rọ̀ kí wọ́n ya ibùsùn ọmọ àti ọkùnrin àtòmìnrin lọ́tọ̀ yàrá dẹ́tì ìtọ́kọ àti ìyàwó lò ibi òsì lè dẹ́nu ọlọ́run làwọn akọ́yà wáyà ó kù díẹ̀ kó sì ọsọ yẹn di kèfèrí ntí ni kọ́yà wáyà òsì islam sọ yẹn fún wa nítorí ìkóraró ni kọkùnrin ọmọ sùn tí obìnrin náà wọn máa wá káfẹ́kọ̀ọ́ ilé nǹkan wọn. ẹ̀kẹ́rin islam ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ ìkóraró ọkọ̀ wa bá a ṣe wọlé bá ṣe jókòó tìyàn. rasulu karim sallallahu alayhi wa sallam ó ní ìyá kun wà dùkú lẹ́lẹ́ nìṣà ọ̀dọ̀ wọn yẹn mọ́ máa wọlé táwọn obìnrin sọ̀sọ̀sọ̀ máa ìyáàkùn wa dùhúlẹ̀ alánisa sáwọn obìnrin kan lẹ́kọ̀ọ́ mẹ́mbà délé yín tí wọ́n kálẹ̀ kò yàwó ẹ̀kan kí ọkọ yọjú síta ní ọkọ máa yọjú sáwọn èèyàn ṣébi tí fáwọn ti wà ní kóraró ti wà láwùjọ nù ànábì lọ́dọ̀ ọwọ́ yẹn má máa wọlé sọ̀sọ̀ọ̀sọ̀ tọ̀ àwọn obìnrin mọ́ ìyáàkùn wa dùhúlẹ̀ alánisa ìgbà ànábì wíbẹ̀ kọ́lá rọ́jùlú ọkùnrin kan náà wà sọ́ọ̀bù ọwọ́ anáwó pé ìrìn ànábì ń bò ní amọ́ táwọn báyìí ti ó ti di wọn ọ̀dà bí àwa táwọn gbọ́ dálẹ̀ ó ti di lílo nìyẹn ẹlòmíín bàjẹ́ ebi ẹ̀dẹ̀ wa ni kò mọ̀ pé ìyàwó àbúrò òun lọ́wọ́ ẹbí ilé wa ilé mi náà ni ọwọ́ ọ̀lọ́ ọ̀n wọlé lọ náà nù bí elé ẹ̀bẹ̀ ilé pọ̀ sí wa ẹ̀mọ́bìnú lọ náà nù. ìyanu ọ̀nà tí Islam gbà kọ́ wa ní koraro òun ni káyé máa wọlé táwọn obìnrin sọ́sọ́sọ̀ ká òun ló bí tí wọ́n bá láwọn bá jókòó ọkùnrin sọ́tọ̀ sọ́tọ̀ ẹlòmíì ara lọ nígbà máa jókòó ti ní sí fitna ló ti kú ó ti kú lẹ́mìí ẹ̀mí ó ti kú lọ́kàn anábì ní ẹyẹ wọlé tàwọn obìnrin ọkùnrin kan wá aṣọ fánàbì ó ní ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run àfàrọ̀ àìtẹ̀lẹ̀ hàmù tó ní a máa wọlé tàwọn obìnrin mọ́ àfàrọ̀ ẹni tó bá wá ajá lásùn mọ́ ọkọ ńkọ́ tó pé nulẹ̀ kẹrẹ́ náà jọ ń gbé ibẹ̀ làbúrò ẹ̀ wà ibẹ̀ lẹ̀gbọ́n náà wà ibẹ̀ lọ náà gbé ibẹ̀ làwọn ìyàwó wọn sì wà ṣé yà lọ́mọ gbẹ́ta ni ṣẹ́gbẹ́ béèrè tó dáa afọ̀rọ̀ ayé ta hamu bóò ni hamuhu ti jámuhu nu àkọ́rí bùsáùdì ni alásùnmọ́ ni ẹ̀ńtọ́jẹ́ alásùnmọ́ òní kò bá ń jábúrò kì bá ń jẹ́ gbà á anábì wa sọ fún kí ló wí fún ó ní alhamuhu alimohut àwọn alásùnmọ́ gan ni kú. àtọ́súnmọ́ òníkú torí tánà tá bá wọlé ó lè challenge ẹ̀pẹ́ ẹ̀dàkùn tàlẹ̀ béèrè àbá ní béèrè ṣùgbọ́n tó bá sára alẹ́ ni ó lè bílẹ̀ rẹ̀ ó sì lè mọ́ tí ń lọ tọrọ ẹjọ́ ń wọlé ni ní alhamu alimahot ẹfà alasi kálukú yọ ọmọ sálámù ọmọ kanlẹ̀kùn kọ́ tó wọlé ìbẹ̀rẹ̀ àná bẹ̀rẹ̀ nu máa palẹ̀ ẹ mọ̀ ń bọ́ ọ kíyàwó àbúrò ọ̀pára mọ́ kọ́ mọ́ lọ sọ mọ́ dì í kọ́ fi gba àyàálẹ̀ fún ọ kọ́dá àìní ifá àìní koraró ni wọn náà mọ́ máa lọ́ tó wẹ̀nu mọ́ kiri láàrin àwọn ìyàwó ìyàwó ọwọ́ a máa yí kòkà kọ́dá àìní ifá ni agbọ́dọ̀ ní koraró òun láàfin lẹ́sìn ṣe o. tá a bá ní ẹ̀sìn tí ò nítumọ̀ òun là ń ṣe bí ìgbà tí èèyàn ń kọ́ títún parẹ́ òun ni o sẹ́mi pa ń ṣe bẹ́lẹ̀ ọ̀bá kú òkúgbà tí èèyàn kan kẹ̀ títún ṣe kíni títún fọwọ́ ara rẹ̀ parẹ́ agbọ́dọ̀ ní èyí tó jẹ mọ́ títa a máa bá lọ ní útúbà tí ń bọ̀ ọlọ́run mọ́sálá ìjẹ́ kí á jùgbà yẹn lọ inṣàlá ọlọ́run gbàdúrà wa akíwakú palẹ̀ mọ́ ìdágbére fún rọmọdánù yìí àwọn sẹ́tọ́ wà ń bẹ gbogbo ala ti ń gbọ́ útúbà mi ń bọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ àti gbọ́ wá sí pọ̀ o kódà mo ń sọ fáwọn eléètò gan-an tí ní iléeṣẹ́ reality lẹ́yìn ànákọ́ nísún wọn ò lẹ́tò tí wọ́n lè ṣe gba àwọn tí wọ́n ti ẹ̀bá ní ẹ̀kú ònú Ramadan nínú gbogbo tí wọ́n sponsor yìí ó ti pọ̀ ọ́sà ń gbọ́ lura wọn èèyàn fẹ́ ti ti ń gbọ́ wọ́n ti ẹ̀bá ní budí ẹ̀ sẹ́yìn sẹ́yìn káti ẹ̀tún máa ró ní ìsìn ó gbogbo wọn ọ̀sán òru ó ti bí ìgbà tí fi nǹkan ṣe kútùbà mi ń bọ̀ tá a fi gbé aléèrè pé bó la ṣe lò ó mo tá a gbọ́n gbígbọ́ dàbí lílo ọlọ́run ṣàánú wa o ọlọ́run yọ pẹ̀lú wa o a máa tẹ̀síwájú lórí ìta àṣọ gbogbo sẹ́tọ́ wà nínú ìparí rọ̀mùdánù yìí ọlọ́lá gan torí sí olóore kúnbẹ̀ ibẹ̀ nílẹ̀ látòlè kọ́dìrì wà àmọ́jọ́ yẹn mọ́dù olórí ọjọ́ kan ẹjọ́ látòlè kọ́dìrì twenty seven tá à ń sọ fún ọ pé twenty seven ni gbogbo àwọn àfáà kan wà ní ẹ sá máa wá síbi wítìrì ìdílé àtòfin ní táàfin ní mọ́sálẹ́yìn máa ṣiṣẹ́ gbogbo ẹ̀ nígbà abẹ́rẹ́ àwẹ̀ táwọn fọ́ pé wọ́n ń rọ̀mọ̀dánù gan lọ́bẹ̀rẹ̀ ìdá ló fi fọ́ pé ó ṣe dédé wá rọ̀mọ̀dánù ojú ọ̀run tó fi ní twenty seven rọ̀mọ̀dánù lè yí ebi gbà wà róṣù lábẹ́rẹ̀ ẹnu rí òsì gbà kọ́ sọ pé mo róṣù lánàá orúkọ́sùn kìí sùn sùn òjọ́ kọ̀rọ̀nù ní ìsinmá torí nínú àmì àtúbọ̀tán ni pé ìfìkà ulhilal anábì nínú tí ó jámì àtúbọ̀tán ni pé ilé tó sùn ọmọ wú tọ́ba ti ń di wípé ọlọ́wọ̀n ọ̀la yé lò má èyí tẹ́ ẹ máa ń rí tínrín tẹ́lẹ̀ ẹ padà máa rí tí ó máa tóbi yóò máa tóbi yóò kú òní bó ṣe máa ń lé tẹ́lẹ̀ olóbi jẹ pé kásá bẹ̀rẹ̀ láti gbọ́ tó bá ti dogun ti àrùn ká fi gbogbo ẹ̀sìn lọ́n lọ bọ́yọ́ lọ́hùn ó kọ́lọ́hùn kọjá ṣe dédé lè látòlẹ̀ kọ́dírì ká jí lóru ká fọ̀sán máa ka quran ká kó di ayò ká kó di rúdò àbí dráfìtì ká ń bẹ́ o bá àbámọ̀ quran ń kà ká máa gbọ́ ká máa gbọ́ wá sí ká máa fẹ̀mí ṣèrántí ọlọ́run ọlọ́mọsàlá ìgbàdúrà wa ìtìkáfù ń bẹ ẹ̀sìn ní àwọn bàbá wa náà máa ń ṣe ń bì ní màbí wọ́n ṣe lọ́dún yìí wọ́n ti múra rẹ̀ ìwọ náà jọyún àwọn bàbá nìkan là ń rí àwọn là ń rí ẹlòmíín fi ibi iṣẹ́ rárò jáde ẹlòmíín bá ṣe ṣe tọlọ́hún sí náà ni ó ṣe ṣẹ̀ṣẹ̀ fún yàn bọ́jẹ́ pẹ́nu ìgbà tí èèyàn bá darí ibi iṣẹ́ náà ló lè fi wá káraró kólò wàmọ́kánná lọ́wọ́ lè yùdí àyìmọ́ ànàkùn ẹni tó wá lásìkò tó lò mọ́sáàsì sáwà fi wé ẹni tó wà ní abẹ́ igi ń tayò wọn na kálí mùjìrìmí ọlọ́run báyẹn ẹnu tí kálukú wa bá lè lò ń bẹ̀ káwa náà lò kódà bọ́ sáàbọ̀ ọjọ́ lọ́rọ̀ọ̀rùn ọ̀rìn náà ni ọlọ́run ti rẹ́ni kọ̀ọ̀kan wa bí agbára wa ṣe tó àti bó ṣe mọ ìjọba àgbọ́ kó pé mọ̀ wọ́n ti káfù ní fi wáṣẹ́ láàrin jọ mẹ́ta wọ́n lè yọ̀yàn ń sẹ́ àbájúbà tí yàn bá dínà lọ bára àyè jókòó ẹ kéyìn ó sé bó wá sí lágbára ma ọlọ́run ọba yóò gbẹ̀sìn wa o yóò yọnu sí ajá kan náà mbẹ́mbẹ́ ká má gbàgbé kájọ gbogbo nǹkan tó kù díẹ̀ díẹ̀ nú àwẹ̀ wa ọlọ́run ó fi bá ní yóò fi gbọ̀n dànù ọlọ́run ọgbà ẹ̀sìn wa tọ́ba ti jimá náà táyé bá tó fi tó fa àyè lẹ̀ àtún sọ díẹ̀ ń pa nítorí ọmọ parí ààwẹ̀ tó fi dórí ọdún ọlọ́run má sì dìmà tìyí lákìmọ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run ní ọjọ́ jẹjọ arówó gbà díẹ̀ fún spíkà wa tí a fẹ́ ń bọ́ àwọn tá a sì fẹ́ sí pọ̀